وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته àrípẹ́ fún ọlọ́run ọba àtọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àti ìrajà ìjẹ́ tán ọlọ́run fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábí sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà anábí sallallahu alayhi wa sallam àti gbogbo olùrújọ́nà anábí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèrè alkiyama lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam tí ó ń túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ba àlàáfíà ọlọ́run ba ìkẹ́ ọlọ́run ba àti ìrìn àjẹjẹ tán ọlọ́run ba kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa àlàyé tá ń bá lọ òun náà ni àlàyé suratul àlàyé ìtumọ̀ suratul òun náà ni à ń bá lọ. àti wá bá dé orí àyà ẹlẹ́ẹ̀kẹrin lé ní ogún verse twenty four bismillah. أعوذ بالله من الشيطان الرجيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين اللهم با ń tẹ̀síwájú nípa àlàyé nípa Al-Qur'anul bí alukur'an bó ṣe lágbára tó nínú mọ̀jíza débi wípé ọlọ́run bá àlékiọlá ó pín gbogbo ayé pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe àgbàgbọ́ sí alukur'an tí wọ́n ń fi ẹnu àbùkù kan alukur'an tí wọ́n ń lérò wípé alukur'an yìí o ànábì ni ó dààmú wá látọ̀dọ̀ ara ẹ̀ ó kàn parọ́ mọ́ Ọlọ́run ni ànábì ni ó rọ́ ó wá ń parọ́ pé látọ̀dọ̀ ló ti wáyé Ọlọ́run ní àlékẹ́lá wá ń pè wọ́n níjà pé tó bá yẹ ara yín tó jọ eléyìí tí ànábì mú wá fún yín káwá gbé káwá pe àwọn tó nímọ̀ láàrin yín káwá jẹ́rìí ẹ̀ ìjọ ń tẹ́ ẹ bá rọ ìjọ jọ ń tàdọ́bì mọ́ wa kẹ́lẹ́ bá mọ̀ ìpele báyìí ọkọjá sí ọmọ èdè ènìyàn ní tẹ́lẹ̀ èèyàn kò ní kápá àti mọ́ wa ni ọlọ́run bá àdékẹ́lá ó wá mú ìpele níjà wa lóríṣiríṣi àwọn ààyè nínú alukur'an ilé ìtọ́jú pé a ti ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ yẹn tẹ́lẹ̀ àwọn àfọ́síwẹ́wẹ́ ìpèníjà tí ọlọ́run bá àlékẹ́ọlá tó mú wá láti jẹ́ kí àwọn èèyàn lè mọ̀ wípé àwọn náà wọ́n ní kápá àti múrú alukùránì wá fúnra ara wọn tó bá jẹ́ sí pé wọ́n bá ń ṣe èméjì wípé ọ̀dọ̀ ọlọ́run bá kọ́ ló ti wá àwọn náà ọlọ́run bá tú wọn lẹ̀ pé ọ̀dà yìí náà múrú ẹ̀ wá tẹ́ bá ti wá múrú ẹ̀ wá ká wá àwọn ẹlẹ́rìí káwá gbé méjèèjì yẹ̀wò síra wọn ìjọ ju alukur'an ìjẹ́rìí tẹ́ ẹ bá mú wá yẹn sọ́ba ju alukur'an tùwélé báyìí ọlọ́run bá àdéjìlá tó wá ń tẹ̀síwájú ọlọ́run ní fa ilam tá fàálù ọlọ́run ní tẹ́ ẹ bá wá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá wá kágara tẹ́ rí mú wá wà láǹ tá fàálù ọlọ́run láíláí ẹ̀ sì lè rí mú wá láíláí láǹtọ́ wà lè náfi tàbíìdì láti fi lè gbé nǹkan kú ò fún gbére pé kò sí bẹ́ẹ̀ ṣe lè gbìyànjú tó láyé láyéláyé ẹ̀ lérí mọ́ wa táyé ò fi parẹ́ tẹ́ fi kú tó fi gbé yín dìde ẹ̀ lérí mọ́ wa láti jẹ́ tọ́lọ́wọ́n bá léke láti wá ṣe náfíù yìí tọ́lọ́wọ́n bá léke láti tọ́lọ́wọ́n bá ti takò wọn tọ́lọ́wọ́n bá àlejẹ́lá dẹ̀ ti jẹ́ kó yíwa yí pé wọn à níkápá ẹ̀ kò sẹ́ni náà tó níkápá ẹ̀ láti yọ̀ títí dòní tí ó wá já ọlọ́run bá pé ọlọ́run ibi táwa nílà káyìdé àwa tó gbọ́n ju àwọn ẹni tó ṣáájú lọ ní tó níwọ̀n nílé mú wá sóun náà kọ́ yìí kódà wọ́n tó mélòó tó dáa jù bẹ́ẹ̀ lọ tó ìjẹ́ pé gbogbo wọn náà ni wọ́n máa ọ̀rọ̀ sọ sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo yín nílà káyìí ọlọ́run bá dá làákàyè fún yín bọ́lọ́run sí dáfà nẹ́bì náà sallallahu alaihi wasallam ẹ̀yin náà múrú ẹ̀wà tó bá ipé látọ̀dọ̀ ẹ̀lú ti mú wá àyẹ̀wá lílè múrú ẹ̀wà òun ní ọmọ fi rẹ̀ pé iṣẹ́ rí pélé agbára èèyàn ká tó bá ipá gbára èèyàn ká ni ó yẹ kágbára tẹ̀yìn náà lè ká tó bá ipé tágbára èèyàn ká ni ó yẹ tẹ̀yìn náà lè ká kò yẹ bá nísì àmọ́ tó bá ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba agbára nìkan kan ọ̀ka àfẹ́ntọ́ ọlọ́run ọba adékẹ́lá bá yọ̀ǹda rẹ̀ fún anabi lè sáré sáwà náà lè sáré àbá lè sáré anabi lè fò sáwà náà lè fò àbá lè fò anabi lè súnmọ́bìnrin àbá náà lè súnmọ́bìnrin àbá lè súnmọ́bìnrin anabi lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ anabi lè rí náà lè rí náà kò sí nǹkan kan téèyàn ń fi ìjọ mẹ́yàn ṣe tánàbí lè ṣe tọ́lọ́wọ́n bò fáwọn náà ní kápá àti ṣe ẹnu nǹkan kan tánàbí lè ṣe táwọn ò lè ṣe ó ní nǹkan téèyàn fi ìjọ mẹ́yàn ṣe tó yẹ pé látọ̀dọ̀ Ọlọ́run ọba ní ti máa ń wá fún àwọn tọ́lọ́run ọba àdékẹ́lá bá sà lẹ́sàánú àwọn ẹ̀dá tó jójì sí ọlọ́run ọba àwọn nǹkan wọn ni lànàbí lè ṣe táwọn ò lè ṣe ẹ̀rí mi gbọ́ gbogbo nǹkan yẹn torí pé kò sí kò sínú nǹkan tó yẹ pé ọ̀yàn lè fi ọmọ ẹ̀dá máa nìyẹn ṣe kò sínú nǹkan tí ọmọ ẹ̀dá èèyàn ní kápá lórí ẹ̀ lóbi jẹ́ sí pé tá a bá rí èèyàn tí bá ń ṣerú nǹkan yẹn a mọ̀ pé a ah, eléyìí báyìí yàtọ̀ sáwà yòókù torí pé tí ń ṣe yìí ìtagbára ẹ̀dá kan ọ̀ká ni eré báyìí kìí ṣe sí ọmọ èèyàn ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá lọ́lọ́run ọba àlékẹ́lá máa ń fi ntọ́lọ́run ọba àlékẹ́lá máa ń tó máa ń ṣe lórí ọwọ́ àwọn ànẹ́bí ọlọ́run ọba nìyẹn láti jẹ́ kó yé wa láti jẹ́ kó máa jẹ́rìí ẹ̀rí ẹ̀rí jẹ́mi nsọ pé ọ̀dọ̀ ọlọ́run ọba làwọn eléyìí ti wá torí tí wọ́n ń ṣe yìí kò sínú kápọ̀ mẹ́ẹ̀dé ni kódà kẹ́ ló dán kódà kẹ́ ṣe kíní o kódà kẹ́ ló dán ẹ̀ lè rí ṣe kò yé báyìí nìsín so onímọ̀tọ́ yìí pé tó bá jẹ́ sí ní táwọn fọmọ dáma nìyẹn ṣe ni kò sí nǹkan kan téèyàn fọmọ dáma nìyẹn ṣe tánàbí lè ṣe táwa náà ò ní ṣe àbí àmọ́ nǹkan téèyàn fọmọ dáma nìyẹn ṣe làwọn nǹkan wọ̀nyí lọ́lọ́wọ́n bá lékẹ́lá fi challenge wa lọ́lọ́wọ́n bá lékẹ́lá fi challenge gbogbo èèyàn pàápàá jùlọ àwọn aláìgbàgbọ́ ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá rò pé nínú nǹkan àfọmọ nìyẹn ṣe lélẹ́yìn tẹ́ ẹ rò ló déédéé mú wá látọ̀dọ̀ ààrẹ tí wá ń dàdà parọ́ kọ́lọ́run ọba ló fi rán òun ẹ̀yin náà múrò ẹ̀wà àtọ́wá ìpín tọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ní kápá lórí ẹni ẹ wá pe àwọn ẹlẹ́rìí yín ẹni ká wá jẹ́rìí sí ìjọ́jọ́ alukùránì tọ́lọ́run ọba tánàbí mú wa ọlọ́run bá ní fàyín lam tafàálù ọlọ́run ní tẹ́ ẹ̀ bá wá di ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá rí ṣe wà lan tafàálù ọlọ́run ẹ̀páyà náà o pẹ̀lú ìnígbàgbọ́ sí alukur'an ẹ fi páyà náà pẹ̀lú ìnígbàgbọ́ sí anabi sallallahu alaihi wasallam ẹ fi páyà náà ó túmọ̀ sí pé ẹni tí ò bá nígbàgbọ́ sí ẹni tí ò bá nígbàgbọ́ sí alukur'an kò páyà náà nù ni yóò sì wọ́n náà ẹni tí ò bá nígbàgbọ́ sí anabi sallallahu alaihi wasallam páyà náà nù ni yóò sì wọ́n náà jama'a kí fi páyà náà bil imani bil qur'an á páyà náà pẹ̀lú ká nígbàgbọ́ sí alukur'an a payà iná a sọ̀ra fún iná pẹ̀lú ká nígbàgbọ́ sí anabi sallallahu alayhi wa sallam torí n tán pè ní takọwa fatakun náà n tán pè ní takọwa òun náà ni ìsọ́ra nǹkan kan tí yàn fi sọ́ra yàn kí aburú má bàa ṣe yàn ẹni tó bá kọ́lé nísìnyí ó wá ṣe géètì onírin sẹ́nu ọ̀nà àbáwọlé rẹ̀ géètì onírin yẹn ìṣọ́ra ni takowa nìyẹn ó fi ṣọ́ra nítorí káburú má wọlé wá bá ẹlòmí ò a yẹn takowa nìyẹn a fi ṣọ́ra ni nítorí kí àwọn tá a nífẹ̀ẹ́ àwọn tá a fẹ́ wọlé bá wa a tó wá fi èèyàn sọ ẹnu ẹnu fẹ́ǹsì náà ẹnu géètì ẹ̀ àbí ká sọ nítorí a fi ń gbogbo téèyàn bá ti máa fi ń ṣe odi ìsọ láti fi sọ́ra rẹ̀ káàbùrú má bàa ṣe òun náà ń pè ní takọ̀wá ọlọ́ni fatakù náà ọlọ́ni ẹwà odi ìsọ tí ó sọ yín kúrò níbi ìyá náà kí ni nǹkan tẹ́wà fi ṣe odi ìsọ náà ìnígbàgbọ́ sí alukur'an ẹ fi ìnígbàgbọ́ sí alukur'an ṣe odi ìsọ fún ara yín láti má wọ náà nítorí pé àìnígbàgbọ́ sí alukur'an yóò mú ìyàwó náà ọlọ́wọ́ ẹni tí ó ti nígbàgbọ́ sí alukur'an kò ní odi ìsọ́ kò ní tí ó sọ kúrò níbi ìyá náà nù kò sí tí ó sọ kúrò níbi kọ́wọ́ náà nìyẹn ẹni tí ó bá ti nígbàgbọ́ sí Ànábì sallallahu alaihi wasallam kò sódi ìsọ́ fún un tí ó sọ kú tí ó dáàbò bò kú níbi ìyá náà nìyẹn ọlọ́ni fatakun náà allati waquduha an-nasu wal hijara ọlọ́ni iná tá à ń ròyìn fún yìí tá à ní ẹ sọ́ra fún yìí iná ta ní kẹ́ẹ̀fì nígbàgbọ́ sí alukur'an àti nígbàgbọ́ sí anabi kẹ́ẹ̀fì sí odi ìsọ tí ó sọ yín kú mbẹ́ yìí ọlọ́ni iná yìí wàkúùdù hànnáàsù wàlhìjárọ̀ wàkúùd òun náà ni tá a máa ń jù sínú náà láti fi kóná ìtàn pé ní wàkúùdù nìyẹn ní tá a máa ń jù sínú náà gbogbo tí yẹn bá máa fi ń kóná ẹ́ láti fi mú iná jò ó ń pè ní wàkóòdù ọlọ́ni iná tí sọ́ra kú ń wàkóòdù hannas ọlọ́ni tá a iná náà kó lè jò àwọn èèyàn ní o ẹ̀wò náà bà mí iná tayé bá fẹ́ séèyàn ni ẹ máa fi kó bẹ́ẹ̀ bá júyàn sínú náà iná ni ò ní wà pàápàá jùlọ igi ìsẹ́pẹ́ tàbí ká wá áhá àbí tàbí ká wá petrol àbí ká wá kerosene á wá dà sínú náà torí kí náà nílé jù dáadáa ìta àfi kò náà yé nu kì í ṣe èèyàn bá ju èèyàn sínú kò ní jò ju bí jíjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ yọkàn ju èèyàn yẹn lásán ni kódà bí náà ni ọba tó iná iná yọ padà kú àbẹ́ ẹ̀kọ́ ni èèyàn ni wọ́n fi kó bó bá ń ju èèyàn síbẹ̀ báyìí ní nánà ọmọ bínú sí i yọ́mọ yọ́mọ jò sí bua kọ́lọ́mọ bá lè kí sọ wa kó ń bi àbúrò iná kódà iná iná náà tó máa wá ìsọlọ́dọ̀ ọlọ́run bá kúrò níbi ara rẹ̀ pé ọlọ́run dákun àwọn anáka tó máa wá ìsọ pé ọlọ́run dákun má jẹun náà hìm ọlọ́run àwọn wọ́n tó wọ́n wá sọ pé ọlọ́run dákun májẹ ọlọ́run má bínú sí mi májẹ wọ jahannam iná in wá lára ah subhanallah subhanallah iná ibi tó ní agbára dé ibi tí ọlọ́run ọba ibi tó dá iná tó lágbára dé hadithu fi yé wa yí pé kódà iná ó bẹ ọlọ́run bá ó ní ọlọ́run akàlà báàgbí báàgbọ̀ apá kan mi ti ń jó apá ti ń jẹ apá kejì apá kan náà ń jẹ apá kejì ìnira sì ń bá apá kejì tí tábà kan jẹ jama àyẹnì kan rọrùn yàrá ibi náà làwọn méjèèjì bóòlù ó wá máa kọlu omi. ta pára nìkan nínú méjèèjì pé ara ní omi kékeré nígbà tó mi ńlá bá rọlù sómi la méjèèjì ni inú làákàyè tí ẹnu ni làákàyè tí ẹ tó dọ̀tí nìyẹn òun fi làákàyè ẹ takò àyà Qur'an. àwa béèrè wípé awọ ni àbí èsì awọ eegun ni àbí èsì eegun tá a bá wá mú ọwọ́ yìí tá àbí a fi gbá ọwọ́ kejì tí a mọ̀ ọwọ́ náà la fi lu ọwọ́ awọ ló lu awọ ẹran ló lu ẹran egun ló lu ẹran eh, ló dura wọn ǹjẹ́ ẹ̀kọ́ dura wọn bí máa ń bẹ́ẹ̀ náà ni iná ṣe máa ń jẹra wọn tí sì ń dura wọn. wàfí àǹfóṣekùn àfàlà àtúbẹ̀ ọlọ́ni àà bẹ́ẹ̀ ti lè gbọ́ àyà mọ gan ń bẹ bẹ lára yín ẹ̀sìn làákàyè ni padà tún lè sírú bóòlù yàn kan ó ṣe máa takò àyà Qur'an lónìí pẹ̀lú làákàyè rẹ̀ tọ́dọ̀tí bọ́ba ti ń fi làákàyè takò àyà Qur'an ọlọ́run ọba àlékẹ́lá ó sì máa mú àwọn ẹni retí làákàyè tí wọ́n jiná tán gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run ọba jáde wọ́n ó sì máa fi làákàyè tí wọ́n yẹn tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé yẹn wọ́n fi máa tú làákàyè tí ẹ̀ dànù pé a ọwọ́ sí làákàyè ni nǹkan báyà àti nǹkan báyìí kìí ṣe nǹkan náà kankan náà lọ́wọ́ fi dá wọn ni wọ́n ṣe rí nira tábárọ̀ lura wọn kò yé báyìí nísìn wọ́n ṣe rí nira tábárọ̀ lura wọn ẹ wọ́n nítorí pé ẹ ìṣẹ́náwá lẹ́mìí ni péjọ nítorí pọ́mọ èèyàn lẹ́mìí ni à á nínú ìmọ̀kan tiẹ̀ iná lẹ́mìí ọlọ́run bá dá fún un torí pé náà máa sọ̀rọ̀ ó ní bó o ní kí sọ a ní bí ọlọ́run bá àlékè láti fẹ́ kọ́ sọ náà ní sọ. So ọlọ́run bá nígbà ní kò sí nǹkan kan náà tí èsì tẹ̀síbíhù fọlọ́run bá walakinnakum la tafqahuna tasbihahum ọlọ́run ní abẹ́yìnlẹ̀ gbọ́yé ọlọ́run lẹ́yìn rẹ̀ gbọ́yé kò sí nǹkan náà tí ògiri ń sọ̀rọ̀ ògiri ní ìrọ́dà ó ń gbèrò ọlọ́run yùrídù àyànkọ́gbọ̀ fàákọ́ọ́mà àrẹ́bì Mùsá àti Khadiru ìgbà tí wọ́n dé ìlú tó ti ní ká gbà wọ́n lálejò tó ń gbà wọ́n lálejò wọ́n wá rí ògiri kan nínú ìlú náà yùrídù àyànkọ́gbọ̀ ògiri yìí fẹ́ wó ìrọ́dànù ògiri yìí gbèrò póhùn fẹ́ wó ọlọ́run ọba ọba tó dá ògiri tó nímọ̀ nípa tó pamọ́ àti tó hàn ó lógiri gbèrò ìwọ níbò ló ṣe lè gbèrò ìwọ fẹ́ máa fi làákàyè tiẹ̀ fẹ́ máa fi takọ ọlọ́run ọfẹ́ máa fi làákàyè tiẹ̀ bí èkúté nì làákàyè tiẹ̀ bí èkúté yẹn tọ́jọ̀ tí bí ilé ìyàgbẹ́ yẹn ọfẹ́ máa fi takọ ọ̀rọ̀ ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ni ọmọ wa rẹ̀ púpọ̀ mọ̀ anábì adama máa kọjá yìí ẹ́ ọmọ ànábì adama ama tayo ala nígbà bá ríra rẹ̀ kò yí báyìí nísì nígbà bá ríra rẹ̀ ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam jẹ́ iná lọ gbàyànjá lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run akala ba'di ba'da apá kan mi apá kan nínú ara mi ti ń ju apá ọlọ́run ọba àlékẹ́lá wá fún iná ọlọ́run wá fún ní nafsu méjì ọlọ́run fún ní ẹ̀mí méjì ẹ̀mí kan oná nígbà ooru ẹ̀mí kan nígbà ọyẹ́ méjèèjì tẹ́ ń wò yẹn àtòru àtọyẹ́ láti inú ti wá láti inú ọ̀nà bí sọ Ànábì ní tẹ́ ẹ bá rí tóòrùn bá mú janjan ẹ kírun dúró nígbà ní náà nígbà ní Ànábì ní ẹ ní sùúrù díẹ̀ díẹ̀ tutù torí pé fa inna shiddatal fayyi min jahannam fa inna shiddatal shiddatal harri min fayyi jahannam. Ànábì ní torí pé shiddatul hurri gbígbóná oòrùn tó mú janjan nínú náà jahannama ló ti wá kò yí bá ní inú náà jahannam ni nítorí pé pé inú tó dáa jù inú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú súnà àti nínú ìgbé alukurani yẹ̀wò ni pé bẹ́ẹ̀ bá rí yẹn tára rẹ̀ ń gbóná tá bá rí tára rẹ̀ ni ti ni o ẹ fi mú ń gbóná Ewa wá wá tówẹ́lì ẹ sínú omi tútù ẹ máa fi nù lára pẹ̀lú ògbó ọlọ́wọ́n nǹkan yọ padà lọlẹ̀ títí tẹ́ fi rí nǹkan àmì ìtẹ́ padà tòṣì tí ó mú lọ yẹn kò so nítorí pé bí nǹkan bá ti ń gbóná ó ní ìdí fi ṣẹ̀rọ rẹ̀ tí ó fi ṣe kíni o tí fi tutu. ara àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nìyẹn kò fún iná ọlọ́run bá fún lẹ́mìí méjì bákan náà iná yìí wàkúùdù hannáàsù àti lọ́mọ èèyàn lọ́lọ́run bá máa fi ń kó wàlhìjáàrọ̀ àti òkúta ọlọ́run bá àlégílá máa ń fi òkúta kó afáwà ibn Mas'ud wọ́n ní kìbìrìtì tọ́lọ́ wọ́n ní òkúta tọ́lọ́ bá ń sọ yìí wọ́n ní òun náà ní òkúta kan ó dúdú ọlọ́run ọba àlékẹ́lá wá sí òkúta yìí látara àṣánà òkúta kan ni tó dúdú òkúta ní ó lé kókó ó lé kókó kódà ju òkúta ayé táwa ń rí lọ ó lè jù bẹ́ẹ̀ lọ kí ẹ mọ́ gbogbo òkúta ara àṣánà yọ tọ́bì lánàá ṣe yóò òun ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àbí ìsáná tayé nù ni ìsáná tá à ń fi gíse nìyẹn ìsáná tá à ń fi oje gíse òun lọ́rọ̀ àmọ́ òkúta eléyìí òkúta ni wọ́n wá ṣe pẹ̀lú nǹkan sáná ọwá dúdú òkúta náà tá bá ti ń jù sínú náà báyìí iná ma bú ni gbàmù iná ma bú ni gbàmù ilé lọ́fà ló fi jẹ́ gbénu hadithu kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n jókòó pẹ̀lú àwọn sọ̀hábà ń jọ kan ẹsẹ̀kẹsẹ̀ báyìí náà gbọ́ gbíì gbogbo èèyàn lọ́gbọ́njọ́ náà lọ́hùn gbogbo àwọn adájọ́ pé pẹ̀lú ànẹ́bì ni àyọ̀ǹkàlùkù jáwọ́ ta gìrì ànẹ́bì kí lélẹ́yìn ànẹ́bì kí lélẹ́yìn ah. ànẹ́bì ni òkúta kan ni nínú òkúta tọ́lọ́wọ́n bá àlékẹ́ lámọ́ fi ń kó iná wọ́n ti wá jù sínú iná láti bíi seventy thousand years. ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ọdún ni wọ́n ti jù sínú náà láti jọ dájú jù yẹn ọ́sẹ̀sẹ̀ kan lẹ̀ lónìí nù ọ́sẹ̀sẹ̀ kan ilẹ̀ lónìí lẹ́gbọ́n nínú rẹ̀ ìkànnà òkúta tó fi kó lẹ́nu ọkùnrin duhan nas wal hijara iná yìí lọ́wọ́ bá ní ká sọ́ra fún o iná yìí lọ́wọ́ bá lè kẹ́lá sí kíni ọlọ́run ọba àdékẹ́lá ń kìlọ̀ fún wa ká sọ́ra fún jamaa sọ wa tọ́ka sọ́ra fún náà yá abẹ́ ọ̀tọ́ka sọ́ra fún iná tó ẹ̀pọ̀ ọlọ́run ọba àdékẹ́lá ròyìn débi tó ọlọ́run ọba àdékẹ́lá ròyìn ẹ̀dẹ́ yìí subhanallah ẹ rí i pé iná náà nǹkan tó tọ́ka sọ́ra fún ni nítorí pé tí ọlọ́run ọba àdékẹ́lá tó bá gbá àyàn mú pẹ̀lú náà yìí tọ́lọ́run ọba àdékẹ́lá tó bá fìyàn sínú ẹ̀ èèyàn kábàámọ̀ wípé òun wálé ayé rí èèyàn kábàámọ̀ gan ṣé báyìí nísìn torí pé nǹkan yìí ìnira tó ní agbára gidi gan òun náà ní ọlọ́run bá lè kẹ́lá dá sínú náà débi wípé iná ìfúnra rẹ̀ àtúmọ̀ wàsọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba lè kẹ́lá kọ́lá àwọn kúrò níbi aburú tí ọ̀dá òun lára kọ́lọ́run ọba lè kẹ́lá kí ó láwọn kú ń lọ́lọ́wọ́n bá àlékẹ́lá fi ń yé wa kálẹ̀ bá àtúmọ̀ ìpọ́lọ́wọ́n bá àlékẹ́ọlá èèyàn àtàlìjẹ àti èèyàn àtàlìjẹ náà àtàwọn òkúta lọ́lọ́wọ́n bá àlékẹ́lá máa fi ń kóná ọlọ́wọ́n bá àlékẹ́lá ń sọ nínú ayé mínú alukur'an ọlọ́ni innakum wa ma ta'buduna min dunillah hasabu jahannam antum laha waridun ọlọ́wọ́n bá ní innakum wa ma ta'buduna min dunillah ọlọ́run ní dájúdájú ẹ̀yin ọ̀sẹ̀ bọ́ dájúdájú ẹ̀yin kèfèrí wà máa ta ibùdó rẹ̀ mi dúró nílá àtàwọn tẹ́ ń jọ́sìn fún yàtọ̀ fọ́lọ́wọ́ bá gbogbo yín tó sì yọnu sí kẹ́mà jọ́sìn fáwọn àtẹ̀yìn àti wọn hasabu jahannam ọlọ́ni nǹkan kó náà ní àwọn ọlọ́wọ́n bó fi yẹn kó náà ní ẹ̀yin àtàwọn tẹ́ ń jọ́sìn fún tá sì yọnu sí kẹ́mà jọ́sìn fún wọn intabihu ya ikhwan àìmáyé nǹkan làwọn èèyàn ń jọ́sìn fún lónìí tí nǹkan ìlú sì yọ́nu sí fáwọn èèyàn ká máa jọ́sìn fóun irú wọn Ànábì Ìsá àwọn èèyàn ń jọ́sìn fún Ànábì Ìsá kò yọ́nu sí ká máa jọ́sìn fóun kò sì pè wọ́n síbi ká máa jọ́sìn fóun àbí Ànábì Ìsá ò ní wọ̀ná bẹ́ẹ̀ náà làwọn màláìkà àwọn èèyàn ń jọ́sìn fún wọn àmọ́ wọn yọ́nu sí káwọn èèyàn máa jọ́sìn fún wọn torí àwọn màláìkà ò ní wọ̀ná bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àtòṣùpá àwọn èèyàn ń jọ́sìn fún wọn abọ́sọ́rọ̀ àtòṣùpá ló pè wọ́n síbi ká máa jọ́sìn fáwọn sọ́nà àlùkà jọ́ ní sí bá ṣe ń jọ́sìn fún wọn ìràwọ̀ àwọn igi subhanallah àwọn òkúta táwọn èèyàn ń jọ́sìn fún ṣé àwọn wọ̀nyí ló pa wọ́n láṣẹ láwọn náà yọ́nú sí ká máa jọ́sìn fáwọn àwọn èèyàn kọ́ lọ́wọ́ bá ń bá wí bẹ́ẹ̀ náà làwọn àlìjẹ̀nù àwọn ẹni rẹ́nu àwọn àlìjẹ̀nù ká ń bẹ tọ́jẹ́ sí pé àwọn èèyàn ń fún wọn dòní àmọ́ àwọn wọ̀nyí ò yọ́nú sí wọn ká máa fún wọn torí pé wọ́n ti di mùsùlùmí lọ́lọ́wọ́ bá alékẹ́lá bí ń sọ nínú ayé kan náà Qur'an ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní òun kọ́ ní wọ́n tí ọlọ́wọ́ bá alékẹ́lá ti ń sàlàyé fún wa nípa àwọn tí ń jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba ọlọ́run ní qul ud'u alladhina tad'una min dunillah fala yamlikuna kashfa durri ankum wala tahwila أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا ọlọ́run ọba àríkà sọ pé kò lè dé alladhina za'amtum min dunillah ọlọ́run ní ìlànà bí sọ fún wọn yí pé gbogbo àwọn tẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ nígbàgbọ́ sí tẹ́ nígbàgbọ́ sí pé wọ́n lè là yín kúrò níbi aburú gbogbo àwọn tẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ nígbàgbọ́ sí pé wọ́n lè fa oore fún yín tẹ́ lè mú dáadáa wá bá yín lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ni wọ́n ní kápá àti gbé aburú fún yín wọn sì ní kápá àti ọ̀rọ̀ kó lórí ń gbé sórí ẹlòmíì ọlọ́run bá ní ulaika alladhina yad'un ọlọ́run láwọn tẹ́ ń pè yìí yabtaghuna ila rabbihimul wasila àwọn gan fúnra wọn wọ́n ń jọ́sìn fún ọlọ́run bá ní wọ́n ń wá bó ṣe súnmọ́ ọlọ́run bá àwọn ẹni rẹ̀ ọlọ́run bá ń rí fáàsì mẹ́ àwọn bí ànábì Ìsá àwọn bí àwọn màláíkà àtàwọn àlìjànú tó mùsùlùmí táwọn kèfèrí ń jọ́sìn fún yabtabuguna ila rabbihimul wasila ọlọ́run láwọn gan wọ́n ràn kàn wọ́n dẹ̀ ń gbìyànjú láti súnmọ́ ọlọ́run bá pẹ̀lú ìbádà ni ọlọ́run ní ayyuhum aqrab ta ló wá súnmọ́ àánú ọlọ́run jù náà yẹn méjèèjì àtàwọn tí ń wá tí ń jọ́sìn fún ọlọ́run bá àtẹ̀yìn tẹ́ ń jọ́sìn fún àwọn tí ń jọ́sìn fún ọlọ́run ẹ̀yin tẹ́ ń sàwọn wòlíì àtẹni tí ń ta ló súnmọ́ àánú ọlọ́run jù náà ayyuhum aqrab nínú ẹni tí ń jọ́sìn fún àtẹni tí ń jọ́sìn fún ọlọ́run ọba tálérí rẹ̀ pé jù ta ní ọ̀rọ̀ àánú ọlọ́run ọba jù ayyuhum aqrab wa yarjuna rahmata ọlọ́run láwọn wọ̀nyí gan wọ́n ràn kan rahma ọlọ́run ọba ni wọ́n ràn kan kí ọlọ́run ọba àwọn ga wọ́n wà nú ọlọ́run ni wa yakhafuna azaba wọ́n sì nípayà wọ́n sì ń páyà ọba náà fi ń jọ́sìn fọlọ́run wọ́n kan ọba náà fi ń jọ́sìn ọba torí kana mahdura ọlọ́ni dájúdájú ìyá ọlọ́wọ́n bá rẹ̀ ànẹ́bì ìyá ọlọ́wọ́n bá rẹ̀ ìyà tó ní agbára ní o ìyà tí ó ṣe farada ni bashiru ibadi ọlọ́ni ẹ máa ń fún àwọn ẹrú mi nírò anni ana al-ghafuru rahim wípé mi ọlọ́wọ́n bá tí máa ń forí jìnnì tí tó máa kẹ́ni ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bó ṣe wùkẹ́sẹ̀ rẹ pọ̀ tó ee eh, mẹ́jà kàmùnà ò tọ́ra foríjì ọlọ́run bọ́ foríjì ó sọ kẹ́ ọ ọlọ́run bá ń fún wa ní ọlọ́run bá ń fún wa ní courage ìgbaniníyànjú nìyẹn bó ṣe wù kọ́sẹ́ náà bá tó báwo ni wọ́n ṣe ṣẹ̀ tó tó fi lóòrò tó fi rògbò lè ráforíjì mà ọlọ́run ibà ṣírú ibáàdì ẹ máa fún wọn nírò pé a ní anil ghafurur rahim pé mi ọlọ́run ọba lọ́ba tí máa foríjì ni ọba tí ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì torí bẹ́ẹ̀ Ghafuru ń bẹ̀ yẹn fàáhùlù ni pẹ̀lú sí rọ́tùlù mọ̀báláhọ̀ pẹ̀lú gbólóhùn kéèyàn nǹkan tó kún púpọ̀ ọlọ́run ní èmi ọlọ́run bá pọ̀ láforíjì kò sí bíyàn ṣe lè pọ̀ lẹ́sẹ̀ tó tẹ́mi ọlọ́run lè foríjì kò sí rẹ̀sẹ̀ náà tí a lè ṣe wà á ní Rahim èmi ọlọ́run ni mo pọ̀ ní kẹ́ bẹ́yàn bá ti tọrọ ọlọ́run ọba wà yọ́nú sí ọlọ́run ọba wà kẹ́ wà na àgábì wá tó wá fún wọn ní pé ọba wá o èmi ọba bá tún nídàkejì lọ́dọ̀ o wà na àgábì ipe máa sọ fún wọn ipe gbogbo ẹnikẹ́ni tí túbá iye mi ọlọ́run ọba ni ìyà tó nípọn jù tó ní ah subhanallah ọlọ́run ọba máa fi ìyà jẹ wá jẹ máa ìyà ọlọ́run ọba kò sẹ́ni tó lè gbé e kódà látàyè yìí mo wà lọ́sibítù lánàá mo mo lọ tọ́jú ẹnìkan tí ìtọ́jú rẹ̀ jọ́nà rẹ̀ lé mi lórí gbogbo ìwọ̀n mi lọ sọ́sibítù lánàá àwọn wà níbi physiotherapist àwọn tí máa ń tí máa ń ṣètọ́jú àwọn àgbàlagbà tí ò lè rìn mọ́ àbáwọn tí ó dàgbàlagbà tó bá náà àmọ́ tí stroke ti mú wọn àwọn ọmọ kékeré náà pọ̀ ń bẹ kódà àwọn ọmọ tá a bí àwọn náà wà ń bẹ kò yẹ báyìí nísìn àwọn ọmọ tá a bí àwọn náà wà ń bẹ kọlọba kó là wá wallahi tẹ bá rí àrà tọ́lọ̀ bá ń fi àwọn èèyàn dá èyí ó sì jókòó yóò mọ̀ ṣe wá àṣìfẹ́ mi ara rẹ̀ kí ha àṣé gbogbo mo ní làákàyè mo ń lọ mo ń bọ̀ tá à ń ṣe àti nítorí pé ọlọ́run ọba àlékẹ́ ọlá ọ̀dẹ iṣan ara wa ọlọ́run ò sì fa lé ni wàlọ́hì tọ́lọ́run bá bá fa iṣan ara yẹn lé àbọ̀ bá jẹ́ wàhálà ó sì bá yẹn ẹ wá rí àwọn tán ti ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì wọn wà nílé rìn mọ́ ẹ mọ̀ wọn bá àfà tíyẹn bá rí ẹni tí stroke ṣe wàláhì àánú ọmọ ẹ̀dẹ́ ni ó sì ṣe ẹ̀ pé àṣebáṣe rí rèé ọlọ́run àṣe àṣà ọmọ ẹ̀dẹ́ nìyẹn yẹpẹrẹ báyìí tí bá ṣe ríre ìyẹn títí rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì tẹ́yàn bá rí báwọn tí máa ń ní stroke tí máa ń rìn ẹ mọ̀ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn afúyẹ́ gan mo wá ń wo pé ọlọ́run kí ni nǹkan náà tọ́lọ́run lè fi fìyà jẹyàn tọ́lọ́run bá fẹ́ fi ìyà jẹyàn

kò kúsẹ́ kí sì ń lo ayé pẹ̀lú nira ẹ̀mẹ̀bẹ̀ tó lágbára jù ẹ kí yẹn má kú kó sì má lo ayé pẹ̀lú nira ní àwọn àsìkò kánrin ni nìyẹn ọlọ́mọ fi jẹ wá kọ́nà bá kó sànú wa láti sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba tó rọ kíkà wa púpọ̀ ni tọ́jú tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá bá fẹ́ fi àjẹyàn jama'a wallahi alazim èyàn sọ pé yẹn sílé ayé wa kò yíba nísì ìyá tayé nù ní àfà wọ́n kọjá ní post office lẹ́ẹ̀kan ní ẹ̀rù ọlọ́run sí bà mí gbogbo àti mọ̀ ń sọ yìí tó tí ju bí aago mọ́kànlá lọ mo rí kanú àwọn ẹ̀dọ́ ọlọ́run wallahi ẹ̀rù ọlọ́run sí bà ẹni tí mo ń sọ yìí àti pé ó nàró ní ilẹ̀ àti gbogbo gbogbo gíga rẹ̀ lẹ̀ kọ̀gá tó kìíní tàwí kọ̀gá tó kìíní ẹ ti wá rí pé àgbàlagbà ni ẹ wà máa wò bí ọ̀lẹ́sẹ̀ ní o ọlọ́run kan sáfi dára wàlọ́ì ìrò pé gbogbo ẹsẹ̀ rẹ̀ gbogbo tó fi ṣẹsẹ̀ ìrò kó tó torí pé nínú gbogbo bí mo ṣe ní ga jù báyìí lọ ibẹ̀ náà lórí wà ibẹ̀ náà ni ikùn wà ní wa lọ́wọ́ wà lẹ́sẹ̀ gbogbo tí mo wí ẹpin mẹ́rin ní ọ̀gá ìkọ̀kan bẹ̀ mẹ́rin ní ọ̀gá tó ó sì ń ń lé ni ń jẹun máa wò pé bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn wá bù wọn nírù kan náà àwọn bóò ní ó ṣe rí lára rẹ náà sọ pé nǹkan tó máa sìn lọ́lọ́ gbélé ọlọ́wọ́n àbí kọ́lọ́n kàn fi rú ẹ̀kọ́ kàn fi ta ọlọ́rẹ lọ́mọ subhanallah subhanallah fi jáde tó ń fẹ́ sàrí mọ́tò sàrí tó wọlé gbogbo tó fi ṣẹ̀ṣẹ̀ kò ju kò láwọn ìṣẹ̀lẹ̀ méjèèjì tó máa ń gbọmọ yẹn láti pé kó sáré kó ṣeré jáde ara ẹ̀ já tẹ́gùn rẹ̀ dé àmọ́ àwọn òbí ẹ̀ tó bá ti jáde wọ́n yẹn nìkan ti permanent tó pé ẹni ẹ̀ wúlò bí ẹ̀ka tó bá ti jáde wọ́n sáré ju wọn lókàdá. so ẹ ti rí báyìí wàláì ntọ́nà ń gbé láwọn lọ́wọ́ nù tí wọ́n máa sinú wọ́n sì gbọ́dọ̀ pa bàbá pa wọ́n pa àyàn wàláì tán bá ti pa wọ́n tún jẹ̀bi ọlọ́run ó tún rí ìbínú ọlọ́run wàlúùsàlám wọ́n gbọ́dọ̀ pa wọ́n ma tọ́jú ẹ̀ náà ní ẹrí wọ́n ń yẹ nìkan lọ́tọ̀ ẹnìkan tá yàn tí wọ́n ma gbọ́ bùkátà jíjẹ mọ́mọ́ rẹ̀ ẹnu ò níṣẹ́ kankan tó wọ́n máa ṣe gbèsè ayé rẹ̀ orí tiẹ̀ ni ó ti máa ṣiṣẹ́ kò wá gbọ́dọ̀ jáde lẹ́ni táwọn jáde mo ti wá mọ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ bẹ́ẹ̀ tí ma ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan ṣe fa yóò sì máa káàkiri mọ́sálásí yóò sì gbé lẹ́dà jíjìn eh, hospital yóò sì gbé dání báyìí lẹ́dà oní máa ń lò yóò wá kásápò yóò wá kásápò wá ti ní ìwé kan ìwé olókìí yóò wá fàjá ìdíbáyìí ó wá tún ní kíníkan tó gbé sọ́rùn ọmọ ah, ah, bí ẹni eh, tí mo ń sọ náà nù níjẹta ó sì wá bí yóò máa sọ wípé káwọn èèyàn máa fóun ẹ̀ǹkankan òun ṣe kéré kan ẹ̀ǹkan rí wọ́n ni òun gbà tuntun lọ sí kò sì gbà tọ́jú mi kankan wọ́n rò pé kó gbà kankan kò gbà kankan ní tí bí ń jẹun nù ń parọ́ ń parọ́ láti gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ìtọ́ ń jẹ dúkìá ni ẹ wá wọn tọ́nà bàbá gbérú àdẹ́wò kan rà rẹ̀ bẹ́ẹ̀ yẹn máa fi pé ọlọ́run iye wa pọ̀ áà ah, ó sì wá sí báyìí ẹ̀ ní mẹ́gbà títí ń perú ẹ̀ fúnra rẹ̀ títí ń sàdúrà rú ẹ̀ fúnra rẹ̀ títí ń pọ̀ lẹ́bẹ̀ gbowó tọ́nà bá lẹ́gbẹ́ bá wá fi àdẹ́wò kan tọ́nà bá wá tọ́nà bá wá tọ́nà bá dàrú kọ́lọ́ má ṣe bẹ́ẹ̀ fẹ́ ni yóò kọ́lọ́ má ṣe bẹ́ẹ̀ fún kọ́lọ́ má ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ kó bá wa yí lọ́kàn padà kọ́lọ́ kó torí kó yí lọ́kàn padà òun ni ó fi wúlò fúnra rẹ̀ ni ó fi wúlò fádùúmọ̀ yìí kò yí báyìí nísìnyí wàláì ní òfin wúlò fàlìhùmọ̀ ní òfin wúlò fún ara rẹ̀ ọlọ́mọ sẹ́bẹ̀ ọlọ́mọ sàlámà rí ẹ̀bẹ̀ ọlọ́mọ bá wa jí padà torí kò sí tọ́lẹ̀ ò lè dà síyàn lára ọlọ́run kó wa ni amẹ́rù àwọn bá máa ń bínú sí bẹ́ẹ̀ bá bá bínú sí bá wá rí ọlọ́run ah, ah eléyìí wa ọlọ́run ò sì wa mọ tó ṣe ara wíwú wàláì èèyàn kan nínú àwọn tí máa parọ́ tọrọ bára náà mo wà ní ṣọ́ọ̀bù mi ní táǹkẹ̀ lọ́jọ́ náà lọ́rùn ni ó sì gbé ọ̀kadà bàjáàjì tó tán ó sì wasọ ọlọ́kadà ẹ̀dẹ́kùn síyàn tó gbé ọ̀kadà bàjáàjì tó tán tó wasọ ọlọ́kadà sẹ́pì ò mọ̀ ni ó sì páàkì ẹbá bá mi afá nítorí ọlọ́run bá kò tí sọ̀rọ̀ pẹ́sẹ̀ ju méjì ó bú sẹ́kún ni ilé wojú ẹ̀mọ́ ojú mi ti pán àgbàlagbà ló ń sọ̀rọ̀ ní sunkún yìí afátúrọ́ náà ẹbùn mi ní ẹjákùn wallahi bàbá mi ní bẹ̀lọ́ sípítù ní àwa méjì péré ni wọ́n bí àwa méjì èmi náà sì lẹ́gbọ́n ẹ̀wù ọ̀kadà tí sí ọ̀kadà tí ń ṣe rè mo ti pawó mo ti kirikiri látara owó ọ̀ka iye báyìí náà sì ní ká wá lọ síbi ọba mi ń kú lọ àwọn bára tó ẹgbẹ́ bẹ́yàn bá tọrọ rẹ̀ ẹ̀ ní fún ní múrí kan ẹ̀ ní fún ní tẹ́nà kọ́lẹ̀ ẹ̀ ní fún ní wàsó kọ́lẹ̀ ẹ̀ ní fún ní múrí márùn 500 gẹ́ẹ̀tùmọ̀ òkú àbọ̀bí bá tún ní jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọyẹ kí n tún fẹ́ ni wọ́n mọ́ wá ń fi irú ẹ̀ gbáyàn lójú gan ẹ wá máa wo ó wá ṣe bẹ́ẹ̀ ó tó wá di ọjọ́ míì wá ń lọ sóṣogbo níbi ibẹ̀ yẹn ká tó débi jọ́ṣẹ̀ nẹ́jà bẹ́ẹ̀ ni mo wá rí ọ àárọ̀ kùtùkùtù ní jíjẹun àárọ̀ ah! mo wá rí ọmọ tí ń ta ápù bá páàkì pé kí n jẹ ápù bá páàkì ọmọ táàjọ lọ náà wà pẹ̀lú mi àbára ápù pé ètò fọ̀kadà cross mi wájú nù àwọn ah, fẹ́ dákùn kò tí sọ̀rọ̀ ti kú sẹ́kùn mọ́ ní ẹ̀ mọ́sùnkún òṣì mọ́sùnkún dákẹ́ mọ́sùnkún ọ̀pọ̀ mami, mi tó ní wọn mọ̀ mú ní àbẹ́ tí máa ń ṣe nù ààyè sí bẹ̀rù Ọlọ́run ọ̀kadà lẹ́gbé tó tí a sọ ọ̀kadà lẹ́lẹ́wọ̀ yìí ẹ̀ tí máa ń ṣiṣẹ́ ọ̀kadà kẹ́ máa pawó yín ẹ̀wà ń karọ́ ẹ̀ ní bàbá yín wà lọ sí fìtù kí nǹkan tó dalẹ̀ ń sọ yẹn ojú ẹ̀dá wà láì àṣekè sọkún ẹ̀ ó ti kọ́ ohun ẹkún ohun ẹkún ẹ̀wà nílé ojú ẹ̀rọ pé sọkún ni ó mékè ẹja bọ́ lójú ẹ̀ láì bí gbogbo ṣe lóhun sọkún kété ní kọgbẹ́ ní ìṣẹ́gbẹ́ ẹ̀kí ti ní kómi ti kún lójú ẹ̀ bí ń sun ẹkún dé aláìwòmí kan ọ̀bọ̀ lójú ọmọ nípò ẹ̀sẹ̀ wọ́n sí àyàfẹ́ ìdákan mẹ́bìnú mọ́ ní ẹmẹ́bìnú ọ̀rẹ́ mẹ́bìnú kọ́ ẹ máa gba dúkìá àwọn ìrọ́nà ìtọ́ ẹ̀sì lọ́kadà ẹ̀ fọ́kadà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ọsẹ́ ọ̀kadà yìí ẹ̀mọ́ ìtẹ́ pa ni níta fẹ́ fà mẹ́bẹ̀ ni pé ẹwu ti ń pèsè ara rẹ̀ ní tọ́nà bá wá gbérù nǹkan bẹ́ẹ̀ tó bá gbé kan tọ́nà bá lékẹ́lá bá wò kan fún nínú àwọn àdẹ́wò lọ́dọ̀ tọ́nà bá wò kan fún bẹ́ẹ̀ yọ́n máa wò kẹ́ ha ọlọ́run sí lè yọ wa kọ̀ báyìí yọ́n wá gbẹ̀sẹ̀ tó kọ́nà bá kọ́lọ̀ kọ́mọ bínú sí wa kọ́lọ̀ kọ́mọ fi àjẹ wa wala la ilaha illallah ibi tá a bá dé òun ilé tí a gbọ́ yìí náà kọ́lọ̀mọba lékẹ́lá kó dí kó sí wa láǹfààní ọlọ́run bá fẹ́ ká páyà náà ọlọ́run bá fẹ́ ká sọ́ra fún iná kí láfi páyà náà kí láfi sọ́ra fún iná gbogbo tọ́lọ́run bá lè kí láti léwọ̀ fún wa ni gbogbo tọ́lọ́run bá ní máa mú ìyàwó náà àwọn nǹkan ẹ̀ lájìnà sí táfi sá fún náà gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá lè kí máa mú ìyàwó àjẹ́nà àwọn nǹkan ẹ̀ láàmà sí táfi wà jẹ́nà abẹ́lọ́run bá lè kí gbogbo gbogbo tí máa mú ní wà jẹ́nà ó kéré ni ó tóbi ni kọ́lọ̀njá gbọ́ yé kọ́lọ̀njá lè máa ṣe la ilaha illallah subhanaka ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk aleykum salaam wọ́n ní àwọn tó wáyé pé wọ́n ṣe ẹ̀kọ́ wọ́n ṣe náà wọ́n ní àwọn tó wà pé àkókò kan àti àyẹ̀kọ́ àwọn àjẹkù ọkọ wọlé wọn ti ẹyẹ ṣe wọn tó máa ti láti ẹyẹ wọn ọ̀rọ̀ tó lálàáfíà làfáà ní sọ ọ̀rọ̀ bí Islam ṣe rí bákidà mùsùlùmí ṣe rí bánàbí ìsàlàyé fún wa gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ìsàlàyé ẹ̀yìn gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí pátápátá tí ò bá ti ṣẹbọ tí ò sì ṣe kèfèrí sọ́lọ́run ọba kò lè báyìí nísìn gbogbo mùsùlùmí ló wà àlùjánnà so nǹkan tẹ́ wá bẹ̀rẹ̀ yẹn pé ah, àwọn mùsùlùmí tí wá ń sẹ́lẹ̀ wọn bá ń kọ ìdáhùn rẹ̀ tó dáhùn náà nìdáhùn àwọn mùsùlùmí kan bẹ tó yẹ sí pé wọ́n wọ̀ náà tòótọ́ wọ́n wọ̀ wọ̀ náà wọ́n jẹ ìyá aburú wọn tán ṣe kọ́nà ọba kọ́ má kà wá sínú wọn kọ́nà wọn sọ wá kún bẹ̀ àmọ́ wọ́n padà wà àlìjánnà kò sí mùsùlùmí kan tí ò ní padà wà àlìjánnà so àwọn kan sì ń tó yẹ pé wọn àní jẹ wọn àní náà wò ni kọ́nà ọba àlẹ́gẹ́lá kọ́ nípa hadith dẹ́ka ń gbé àwọn ìbàdí àrẹ́bìjọ pẹ̀lú àwọn sọ́ọ́bà ni wọ́n gbá ìjọ ṣé yóò jẹ́ ní pé inú ilẹ̀ ní iná wà ní. fine ah, wọ́n ní hadith taka wípé àwọn sọ̀hábà àtànẹ́bì wọ́n gbárí oúnjọ́ kan tí anẹ́bì wá sọ fún wọn pé sánmà ló ariwo náà tọ́wá náà wọ̀n mọ́ta níbi wá ní òkúta kan tájù sínú náà láti bí ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún àádọ́rin sẹ́yìn wọ́n ti jù sínú náà so wọ́n ní sí ẹ̀tọ́ kà sí pé inú lẹ́lẹ̀ ni iná wà ní náà ó tọ́ka síbẹ̀ tí ó bá ní sí ìpinnu lẹ́lẹ̀ torí pé inú àkídàtù ahli sunna àkídàtù lálàáfíà òun náà ni pé annaru tahtal ardi sufla iná ilẹ̀lẹ̀ ìsàlẹ̀sàlẹ̀sàlẹ̀ pátápátá ló wà àlìjánà òun sì wà lókè òkè sánmà keje kódà aláàrṣù aláàrṣẹ ọlọ́run ọba oní rúfù àlìjánà oní sákòfù àlìjánà ọlọ́run ọba àlékeláwà wà lókè aláàrṣì kò yẹ báyìí nìsín ọlọ́run ọba tún jìnà sí aláàrṣì o kò yẹ báyìí nìsín ọlọ́run ọba tún jìnà sí aláàrṣì gan kò yẹ báyìí nìsín so torí pé lẹ́yìn aláàrṣì lẹ́tọ̀ọ́ ẹ̀sẹ̀ máa lọ bí kùrùsí ẹ́ lẹ́yìn kùrùsí yìí ọlọ́run tún mú lẹ́yìn báyìí nìsín ọlọ́run ọba lọ́wọ́ àlókè gbogbo nǹkan pátápátá kò sí kankan lókè ọlọ́run kò yíba ní sọ òkè ní àlìjẹ́nà wà ilẹ̀ ẹlẹ̀ ní iná wà ṣé bá ní sọ sọ wallahu a'lam. eléyìí sì ni ẹ̀rí pé àṣẹ́ná ti ń bẹ wọ́n ti dá tó pé aljannatu wan naru makhluqatani khuliqata ọlọ́run ọba àlìjẹ́nà àti iná ẹ̀dá ọlọ́run ọba ni ọlọ́run ọba sì ti dá wọn méjèèjì wọ́n sì ń bẹ wọn sì nípa wọn láíláí gbogbo nǹkan bá dá sọ́dọ̀ wọn bá dá ìní ọ̀tàn àmàlì jẹ́nà àti iná wọn ní tán láíláí lórí bá nísìn nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ lákọ̀ bà kọ́ òwò fún ni àwọn wọn níbẹ̀rẹ̀ àmọ́ wọn lópin ìtọ́fi yàtọ̀ sọ́lọ́run ọlọ́run bó níbẹ̀rẹ̀ kò lópin àmọ́ wọn níbẹ̀rẹ̀ ọlọ́run níbẹ̀rẹ̀ àwọn olópin ọlọ́run olópin ṣé bá nísìn so fa ináhùmá àwọn méjèèjì yabukọ́ọ̀lù wọ́n máa bẹ máa ìbàkọ́ ìlà pẹ̀lú bíbẹ ọlọ́run ọba ni látẹ̀fùnìyá ní àbàdà wọn ní parẹ́ láíláí wọn ní wọn ní tán. pẹ̀lú ìtàn ìṣọ́ wa nìyọ tá a máa ń gbọ́ tí ọyẹ ànábì sọ pé wọ́n fi wọ́n fi àdéhùn náà wọ́n fi náà hàn wá tí ó sì sọ pé ilẹ̀lẹ̀ lòun lò ló sọ pé òun lọ ilé náà ti wọ́n wà ní. wọ́n ní pẹ̀lú lọ sí sámà anábì ni wọ́n fi náà hàn òun anábì ò sì fún wa nírò pẹ́nu rẹ̀ lẹ́nà mọ́ òun lọ òkè lànábì lọ bẹ́ẹ̀ ni anábì gun àwọn mú anábì gun òkè lọ àmọ́ ìrìn àjò yẹn ọkọjá ìrìn àjò òkè nìkan wọ́n máa nábì lọ sí àwọn àyè tó pọ̀ nínú ẹ̀ ni àyè ibi tí iná wà kìí ṣe òkè ni anábì ti rí iná kò nísìnyí so ìrìn àjò yẹn anábì ṣe ìrìn àjò lọ sókè. So àmọ́ nígbà tí ànábì débẹ̀ wọ́n tún mú ànábì ṣe ìrìn àjò lọ sí àwọn àyè tọ́pọ̀ ṣùgbọ́n ẹni tí nínú àwọn àyè tán wọn lọ níná wà so yóò túmọ̀ sí pé òkè níná wà iná ò sí lókè ṣùgbọ́n ẹni tí so Allahu a'lam náà bismillah. Thank you. mọ́mẹ́ ń takora wọn ẹsẹ̀ kékeré tí àfá sọ pé yọ́n rẹ̀sán rẹ̀ ń lẹ̀sẹ̀ kékeré tí wọ́n bá túbá lè lórí ayà kọ̀rán tó ní bí ẹ̀ bá sẹ̀sẹ̀ kékeré àbí yọ́n rẹ̀sán rẹ̀ ẹ̀ẹ̀sẹ̀ kékeré tí wọ́n bá sẹ̀ tí ò wá túbá lórí ẹ̀ tó fi kú lọ́lọ́wọ́n bá ń sàlàyé so ẹ̀ṣẹ̀ yẹn kéré ni kò sí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lé kéré tó téèyàn bá fojú dí tí ó bá túbá lórí ẹ̀ tó fi kú yóò rẹ̀sán rẹ̀ òun lọ́wọ́ nínú Suratul Kahf pé la yughadiru ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ṣé bá ń sìn àtẹ̀ṣẹ̀ kéékèèké àtẹ̀ṣẹ̀ ńláńlá téèyàn ṣe gbogbo ẹ̀ ni wọ́n kó wá lọ́jọ́ gbéra kíyàmá yóò sì gbẹ̀san rẹ̀ ṣé bá ń sìn àmọ́ ẹ̀ṣẹ̀ téèyàn tọrọ àforíjì ni wọ́n ń sọ gbogbo ẹ̀ṣẹ̀ kò sí bó ṣe lè kéré tó kò dẹ̀ sí bó ṣe lè tóbi tó tẹ́yìn bá ti lè ṣẹ́gi ni o tẹ́yìn bá ti lè tẹ́yìn bá ti lè tọrọ àforíjì ń bẹ́ẹ̀ ọlọ́run bá lè forí ẹ̀jẹ̀ yẹn ọlọ́run ní fìyà rẹ̀ jẹ̀yàn mọ́ ó ti yín bẹ́ẹ̀ nísìn so. àwọn wọ̀nyí o àwọn wọ̀nyí o ẹlẹ́wọ̀n ni wọ́n kírímínà ni wọ́n ọ̀daràn wọ́n láyà sọ́lọ́nu ara àwọn tọ́lọ̀ wọn bá lè kẹ́lẹ́ ìfi gba túbá yẹn nù torí pé kéèyàn túbá kéèyàn aráforíjì ó ní májẹ̀mú ọlọ́wọ́n bá kọjá ẹni téèyàn máa músẹ̀ téèyàn máa múseré àbọ́lọ́wọ́n bá kọjá ẹni téèyàn máa máa máṣẹ̀ kéèyàn náà fi rora rẹ̀ wò kéèyàn náà fi rora rẹ̀ wò kí a ká ní ayé má bí ẹmọ táwọn alájí ò lé kódà tí bá gbá wọn létí mọmọ bíi títì bẹ̀ wọ́n <laughs> tí bá kó gbajú fún wọn ní gbangba bó sì mọ títì bẹ̀ wọ́n tó ti gbà á alájí ò gbé ẹ̀ ẹ́ tí wọ́n mọ mọ́mọ́ gbá mi létí ọmọ ní kéne gbàgbó yìí <laughs> gbà kó rí ọ̀n mà pé yín mú jabẹ lọ torí ọ̀tọ̀ ni pé nǹkan sí èsì ọ̀tọ̀ ni kí màmá gbé ẹ fọwọn aláàjì lẹ̀ àà kódà mi bá ṣe wọn lábùkù mo máa bí ti bẹ̀ wọn tí wọ́n sì gbọ́ níṣẹ́ jọ́nà ló ti ń sọ o mẹ́kí ni kódà kí n lérí wọn ò pé bá ṣe wà kí n lérí wọn ò pé mo máa bí ti bẹ̀ wọn tó sì gbà wàláhì kò nígbà yẹn pé ẹ̀hẹ́n èmi náà ń sọ fún pé ìwọ tí ó fẹ́ sọ mí dìde rìn àbí kò nígbà Abe ya yẹn máa máa abe ya ní sèyàn pípa tí fún háì wọ́n ní ẹjọ́ torí ọlọ́run mẹ́bìnú ó sì ń tàn ọ̀nà àmọ̀fòrí jìyàn ẹlẹ́ẹ̀kejì hóì ẹjọ́ ma torí ọlọ́run mi tí ó mọ ní kí mẹ́bìnú ma kò sẹ́ni tí ó ni sọ́lọ̀ náà wá jọba ma tawbatan nasuha tawba tó ma kanga tí ó gbogbo àwọn májẹ̀mú tawba pé sílẹ̀ tí ó pé yàn mọ́lọ̀ ṣeré tó gbọ́n tó bá ṣe ní àwọn ọmọ bá ti lọ bẹ̀lọ́hun àmọ́ bá ti bẹ̀lọ́hun tí máa gbọ́ ẹfà wálẹ̀ lè fara wẹ́wà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́rí táwa ń sẹ́hun àwọn ọmọ ibi táà ti máa ń bọ́lọ̀ ní kọ̀rọ̀ bọ́lọ̀ bá lóhun ọ̀gbọ́ gan àtú àṣírí rẹ̀ afọlọ́hun ṣẹ̀sìn wallahi àwọn èèyàn máa ń sọ ẹ̀fà wallahi astaghfirullah kọ́lọ̀ gbé sàmì wa àwọn èèyàn sọ pé ẹ ọlọ́hun níta ń bèèrè lọ́wọ́ rẹ̀ ìtọ́ bá ti fún wa ní sí àfẹ́ mọ́ mọ̀ mú nǹkan rẹ̀ á sì tó àṣírí rẹ̀ wàláhì mo fọ́nà àbúrà á tó àṣírí rẹ̀ ìtọ́ àṣírí rẹ̀ fáyé wèrè ti ìdààmú rẹ̀ bá ẹ́ kí lẹ́ fi àfà tọ́ ọlọ́run ní kó rí sọ àṣírí ọlọ́run tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó tù àṣírí ọlọ́run tó bá yẹ ká gbọ́ ṣùgbọ́n ń kó sànú wa kọ́nà kó sọ wa kó bí àwọn ọmọ èṣù tó bá ní ṣèṣe gbọ́n tó bá ń sọ fún àwọn ọmọ èṣù ni wọ́n. àlìjànú ti wá wọnú ara rẹ̀ àlìjànú ti tọwọ́ bọ̀lọ̀ akáyè rẹ̀ àlìjànú ti yàgbẹ́ sí yọmọ àwọn ikú yìí gbangba ẹnìkan ṣéwù kan stroke lọ padà pa eléyìí ṣéwù náà máa ń wọ́n lóun lọ́ ma ìsábìjù lọ́rin olóun ma ṣẹ́wò jù ẹ máa ọ̀nà òkè kúrá nílé wọn ọ̀ẹ́sì ẹ̀kúkè pọ́dún kan báyìí ó ti stroke lọ́lọ́n fi pa ọjáde ń jọ kan ibi mọ́ lídù ẹ̀ àwọn èèyàn ti ń retí ẹ̀pẹ́ wọn ní á ah, wọn nígbà tó ajáde ẹ̀ kí ló dé tẹ́wọ́ pẹ́ bá ń ṣe é wù kí nìkan ó lẹ́yìn olè mọ́ ni ọlọ́run lò láyé mọ́ alẹ́ mi ọ̀fẹ́ èmi kọ́ ló èmi àti ẹwà jọ ń pò gbà tí ó lè gbọ́ sí mi lẹ́nu àmọ́ ti gbọ́ sí mi lẹ́nu sí torí tí ọba gbọ́ sí mi lẹ́nu ń ta sí rí ẹ̀ àwọn òdòbẹ̀là ẹ́ ṣé wùtá lọ mọ ìsábì jù ń lọ rẹ̀ tí ma tọ̀ kọ́lọ̀ kó sàánà wa irú àwọn èèyàn jákujàku báwọn 70 níbo ló ti rí ihe aló ní òtó òun ó lóun sọ fọ́lọ́ pé èmi àti ẹ̀kọ́ èmi ló ń gbogbo eléyìn nìfún èmi pẹ̀lú rẹ kọ́ so kọ́nà ọba kó sànù wa kọ́nà kó mọ̀jà yẹ pẹ̀rẹ̀ ṣé báyìí nìsín so àtòhun àti gbogbo kíní rẹ̀ àti gbogbo ìsáàbì rẹ̀ gbogbo ẹ̀ ó ti páàkì ẹ̀ báyìí nìsín ó ti lọ gbé pàdé ọlọ́run سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك kí ni provision fún friday 31 ṣe ká máa wọ́n náà ní àṣírí nípa àwọn tó máa ń ṣe kí ní jọ friday tọ́jú tọ́jú máa fa ní pẹ̀lú wọn ní kí ni àṣìṣe ìjọba sọ yìí ìjọba ní kí àṣìṣe sọ.